nígbàgbọ́ sí ọlọ́ọ̀ba yẹn òní ọlọ́ọ̀ba sọ̀rọ̀ rẹ̀ sínú ọ̀rọ̀ hàn kò sí àyà tí o kò sí àyà tí o kò sínú kò sí súrà tí o kò sínú ẹlẹ́ẹ̀kejì àlìmọ́nù bíi màláíkà nígbàgbọ́ sáwọn màláíkà ẹ̀ẹ̀kẹta àlìmọ́nù bíi rúṣùlù nígbàgbọ́ sí àwọn ànábì ọlọ́run ẹlẹ́ẹ̀kẹrin àlìmọ́nù nígbàgbọ́ sí ọjọ́ àjíǹde lẹ́yìn nígbàgbọ́ sọ́lọ́ ìtọ́nà ọba tó sọ̀rọ̀ rẹ̀ nínú Koran tó mẹ́lẹ̀ àti náà ti yọ mẹ́lẹ̀ àti. torí ẹ̀sùn jẹ́ pé ìsọ̀rọ̀ pa rẹ̀ etí ọgbà àsìkò gan ni so àwa wa mẹ́tẹ́nu bọ̀ díẹ̀ àní àmọ̀sọ̀ òkúdi ọdún tí mo ìṣe àpá. nítorí pé ọlọ́run fẹ́ dára síwájú lẹ́sìn ajẹ́ Siria olúwa gbogbo ẹ̀dá látòjúwe ìtumọ̀ rọ́ọ̀bù náà nìyẹn nínú ìdí lápáwá ṣùgbọ́n tí koran tọ́ka sí láàyè yìí àti láàyè oríṣiríṣi ní tó ti lò ó ọkọjá olúwa nìkan ìtumọ̀ ẹ̀ ni pé òun ni olúwa òun náà sì ni ẹ ti ń tọ́jú gbogbo nǹkan pátápátá èèyàn lè ní nǹkan kọ́mọdé ńlọ́dà èèyàn lè ní nǹkan kọ́mọdé kò ní tọ́jú ẹ̀. kó fún yàn tọ́jú ṣùgbọ́n náà bá fún ẹni tí ń tọ́jú gbogbo ẹ̀dá ń bọ̀ wá sí àyẹ̀wò lórí oríṣiríṣi ti ń ṣe fún àwọn ẹ̀dá rẹ̀. agbọ́n ẹlẹ́kejì òun náà ní kí ni túmọ̀ àdáhà nàmí níbi àyà ọ̀rọ̀ tọ́lọ̀ bá tó kí alihamudulilayi rabbil alamin alihamudulilayi lábá ọ̀sẹ̀ ní yunifásitì yẹn ni pé àwọn ẹ̀dá kan àti kátó tó lé ayé lójúbi bẹ́ẹ̀ náà sì ni ìran kan nínú ẹ̀dá ọlọ́run ọ̀làbà ọ̀sẹ̀ ádámù ádámù wa ìran àwọn. ìran àwọn ẹranko lábẹ́ ẹranko onírànranko ni wọ́n ti ká ló wọn ní aláwọ̀ tiwọn tí wọ́n fi yàtọ̀ sí ìkejì bẹ́ẹ̀ náà ni àwọn ibi aláwọ̀ kan náà làwọn náà ọlọ́pàá. tí wọ́n sọ fún ìlọ́nà òtún bẹ́ẹ̀ àwọn èèyàn máa ń pè é sí lọ́rùn tẹ́ ń dá àti ra ọlọ́run torí pé tó bá jẹ́ ọ̀gbìn àti ìyá ọ̀gbìn tó bá lè gba ọ̀pá ọ̀pá ọ̀pá tọ́lọ́n bá ti kalẹ̀ pé tí wọ́n tó dáhùn èèyàn fún wọn máa pè ọ́ lọ́dún wọn máa pè ọ́ lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà ọ̀pá àlejò ọ̀la à yóò ní ikú gbogbo ọ̀gbìn àlejò tọ́ba ṣe pé mo rí ìwọ náà ti mà òdìdí ọ̀sẹ̀ tó ń kalẹ̀ ìtì ń bẹ nínú ẹ ìtì ń bẹ nínú ẹ ní ìlú ìwọ náà wà lóṣù tó sì máa ti bẹ lọ́dọ̀ ìtì ìwọ náà tí ìtì máa ti pé kò sí ẹ̀dá kan tó lè tẹ́lí gbé ipò ní ẹlẹ́dà olùtọ́jú gbogbo ẹ̀dá ìsà ọmọ ọlọ́yà kò lè tẹ́lí gbà ṣùgbọ́n ọlọ́run ti fi ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ jù lọ àwọn ẹ̀dá sọ bẹ́ẹ̀ ipò lòlúwa ọ̀pọ̀ ìlọ́lọ́pọ̀ àwọn tó yẹ lórí ó ti papò kan tó sì kò ní lọ́sí ó yìí sọ pé ìsọmọ ló yà wò lówó àwọn ẹlẹ́ẹ̀kẹ́ kan láti ọlọ́run tó kọ lọ́wọ́ kò ní lọ. torí ẹ̀ ló ń kẹ́ ike ẹ̀ ń bá ti ẹ̀dá kan ní ọlọ́run nínú ẹ̀ tó kó lórí lórí ìbẹ̀lẹ̀. ọlọ́run bá sọ pé alẹ́ nínú àwọn olóòtú ọ̀fẹ́ Quran àbí ẹ̀sìpẹ́sẹ̀ tó wà ní Quran gbogbo bí wọ́n bá ti rí oní àjọ ọmọ sọ pé ìtumọ̀ ẹ̀ náà kò sì rí bẹ́ẹ̀. àwọn èèyàn kan bẹ tí wọ́n ṣe wàhálà púpọ̀ lórí àwọn olùpàdé àti ti bẹnu Quran àwọn vocabulary tó wà ní Quran kọjá ìgbé ọlọ́run ti lù kú ìtumọ̀ oríṣiríṣi bí lágbára ti máa ṣe ṣe nìyẹn kódà bí èdè wa ti àwọn gbólóhùn ní ìfẹ́ bá dùn pèsè kó wá túmọ̀ sí nǹkan ẹ̀yọ ọmọ péré ìgbà míì wọ́n ya àbùkù nǹkan mi láàyè mi ṣùgbọ́n náà ni Quran nínú àwọn akẹ́kọ̀ọ́ lórí vocabulary Quran ó náà ni àbáwá àwọn ọ̀gbìn àtàbáyé ó sì kíra káàkiri ìfúradá tó Quran ìjádájọ ẹ̀yọ ọmọ péré ni èyí tó tún ju òun lọ tó jẹ́ ìjádájọ mẹ́fà lọ́nà mẹ́fà. هناك خصائص له التمييز تيجي الروس الأباعي توسي أبصر لوري فقط درس القرآن àwọn akéèyàn ògbọ́rí láyé nípa ìròyìn ìlú ìlú ìtura yìí tó kún bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí ìṣe kẹyọ ọmọ tí ìṣe méjì tí ìṣe mẹ́ta ìgbà tó náà bá adékọlá tó lo fún àwọn ẹ̀dá lónìí rọrùn ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu sí gbogbo ní kọ̀ọ̀rọ̀ àtọ́lọ̀ lọ́dọ̀ àdàmì kò bẹ́ẹ̀ wọ̀. so ìgbà míì ọlọ́wọ́ bá àdìgbò ọlá a máa lò fún ènìyàn àtàlùjàdù nìkan ìgbà míì a máa lò fún ènìyàn nìkan lóríṣiríṣi kó sì wá ní kọ̀ọ̀rọ̀ àdàmì kò túbọ̀ sí pé gbogbo ẹ̀dá níwọ̀n bá ìtara àtọ́ka sí ṣùgbọ́n gbọ́dọ̀ àdàrà mi ọwọ́ àti àdàmì nígbà seventy times mẹ́tàléní àádọ́rin seventy three times ní àlàní ìwà ní Quran. mẹ́rìndínlógún bẹ́ẹ̀ ó mú ìtumọ̀ bí ìwà tó yàtọ̀ sí ìtumọ̀ ètò àtúntò àtàkà sẹ́ni pé ìkan láàyè àgbélòó wòye sí dáadáa kówó ìsọ̀rọ̀ náà wà dáadáa kó tó máa sọ̀rọ̀ pa rẹ̀ nínú ẹ̀ ọlọ́run bá yìí lọ́la ọ ń sọ̀rọ̀ nínú suratul Baqara àyà forty àti one sí ànábì kankan tọ́lọ́ ìjọ wa látọ̀dọ̀ ẹni kankan mọ́ àti ní inú àrọ́wọ́dọ́wọ́ ànábì ìfọwọ́sowọ́sọ. ńlọ́pàá bawo ko si annabi malaya da ko kanne sorwa en bala nabi bi wa dajjal bi dajjal na wa dajjal e yamu ko fa ko sinwesi indi ko ni be riya ko de ko ko ya kọ́lọ̀ ti fi wá ní kọ́ra ìwé kò sí ànábì kankan mọ́ lẹ́yìn ànábì kankan mọ́ sọ̀sọ́dà nínú sọ́ọ́dù làzà máa ká ní kankan mọ́ máa ká ní kankan mọ́ bàbá àti nínú ìdájọ́ wọlé àti ìrọ̀sọ̀tò àlọ́ àti àtàkùn yìí ọlọ́run tó dé òkè ànábì sọ̀rọ̀ àdìsọ́lá ànábì wọ́sọ̀lá àdìsọ́lá sí kò sọ́dọ̀ àdìsọ́lá tó tọ́ torí ẹ̀ la sọ pé ọ̀tọ̀ọ̀tọ̀ láàjọ rẹ̀ àlùkìyàmà àwọn tó lẹ́yìn àtúntò àwọn ọmọdé sọlọ àlùsọlá àwọn tó lẹ́yìn ìlà àmà táwọn nígbà kò sí ilé ànẹbí Ọlọ́run kálukọ wà fún àwọn èrò rẹ lọ síbi tọba síbi tọba lẹkọọ sí mo ṣe fún yín. وأني فضلتكم على العالمين àti pé mo gbé ọlá fún yín ju àwọn èèyàn tẹ ẹjọ́ ìlú ìgbà lọ tẹfsiri ibùdó àgbáàtì yẹn ó ní àlàní ìyẹn bẹyẹ lọ́rù pé ọlọ́run wa gbẹ́rẹ́ fún àyè ìsọ̀rọ̀ ayé náà ní gbogbo ẹ̀dá ọlọ́run ló ní ọ̀dọ̀ rárá o tó ń sọ̀rọ̀ sọ yẹn. àwọn tí wọ́n jọ ń lò gbà pọ̀ nínú àwọn tí wọ́n jọ bẹ̀ dé ènìyàn iná lọ́wọ́ bá ń bá àti láàyè torí pé ìjọ àtàbí wa sọ́nà bá àjọ sọ́nà ìlú lórí gbogbo àwọn àtọ́tọ́ sáájú náà afọ́nà nígbà tó lẹ́sẹ̀ nílò rẹ̀ ó ti gba sáàbà pọ̀ ìní ó wá yẹ kó lọ́nù ní kẹyọ ìpínlẹ̀ rẹ̀ ké àkẹyà ọlọ́ọ̀bà àdìgbọ́lá tó tó ń kẹyọ ọ̀gbọ̀n tí ẹ̀yìn ní ẹ̀kẹ́ lórí nínú gbogbo ìjọ àwọn àdájọ́ ọlọ́run tí ó túmọ̀ sí pé àwa kò sí nǹkan tá a fi lórí ìdúró náà wọn ṣàlàyé ẹnu kùrán tá a mọ kúrò dàbí ní máa ń kú wàtẹ́ni dáwọ́ ní àná ìlú ká pàtó ní ìlú dàbí ńlá ọlọ́pàá àdìgbàgbọ́ sọlọ́run àdìgbàgbọ́ ìlú sọlọ́run a sì pa àwọn èèyàn láti ẹgbẹ́ wọn máa ṣe dáadáa a sì ń pọ̀ fún ọdún òbí kí wọ́n mọ́ ṣàìdá àdìsí àdìgbàgbọ́ sọlọ́run láwọn àdìgbàgbọ́ sọlọ́run lọ́wọ́ tó sọ fún

bẹ́ẹ̀ bá ń kú yẹn tẹ nínú ìlú àtẹ́tọ̀ sọ́dọ̀ bá àlè sọ́dọ̀ ara àwọn ẹ̀dí ọba àbí bẹ́ẹ̀ kọ́ sọ́dún bẹ́ẹ̀ ló ti mọ̀ káàdì tó sẹ́sà àtúntà ló ń bá lọ ilé ńkọ́lé tó ń pèlè ìjọsìn tí a ti sọ ní business center Tiwa wọ́n rí bẹ́ẹ̀ ẹ bá bẹ́ẹ̀ sọ ti a ní business center ẹ rà àwọn èèyàn kan tí wọ́n gbèsè gbẹ kan wọ́n mọ̀ pé ẹ bá gbọ́ tí wọ́n ti wú ọ̀pá so àdéhùn sọ́lá tó fi láti tẹ́bi olóhùn wọn sí aláwọ̀ wá so ọ̀rọ̀ wà ní àdísì yẹn ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ìta àwọn ọdún mi àwọn àdúgbò àmì ẹnu òun ní kò lórí àlùm láéláé àárí ẹgbẹ́ mi wọ́n sọ yìí rẹ̀ kí tó lè rárá ìdájọ́ ọ̀la ẹ̀rọ rẹ̀ ṣe so ìlàbí sọ wípé àwa alóore olú àwọn ọ̀la ní ìsọ̀rọ̀ ìlú lọ sòṣùgbọ́n àyà yìí wọ́n tọ́ka sí àwọn èèyàn tí wọ́n jọ lò papọ̀ a sì sọ ikú náà ní tafsiri ibn abbas bẹ́ẹ̀ náà ní àwọn míì náà nínú àwọn sàbí àti tàbíyì kódà àwọn àbá sọ̀rọ̀ lórí pé sọmọ ẹgbẹ́ ìlú ọlọ́lájú ni àbí àwọn ọ̀dà ìta àwọn aráàlú náà jẹ̀ máa wọ́n ní káàdọ́ lọ́lájú fún àwọn ọ̀dàláìkà nínú àwọn ìtàlú lọ́lájú táwọn ọ̀dàláìkà ni àbí àwọn ìlú àbáwọ̀ yìí káàdọ́ wá wọ̀ ẹ̀ wá ayé àwòrán àti àdé. gbọ́dọ̀ àti wá sọ ní gbogbo ẹ̀ ara nígbà tá a bá ọmọ àpàrà nínú Quran lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà kìí ṣe kíláàsì ìdènà ló ti wá. gbólóhùn méjì sí ni rọ́bù lẹ́yìn ìgbà náà ọlọ́wọ́ fi àlàmì ó fi tì sí lọ́dọ̀ tí túmọ̀ sí pé oní ṣe ìtọ́jú gbogbo ẹ̀dá ìtọ́jú láti gbà tó ti dá ẹ̀dá náà ló ti bẹ̀rẹ̀ sí. kò sì dájú títí di sìn ìtumọ̀ ọ̀rọ̀ kù nìyẹn ọlọ́run bá yí lọ́lá onítọ́jú gbogbo ẹ̀dá gbólóhùn yẹn wá nínú Qur'an ní ìgbà méjì lé ní ogójì tọ́lọ̀ ọba àti ìtọ́lá tó yẹn ipe Rabbil alamin ọ̀yàtọ̀ sí àlàmì náà lásán tá sọ síwájú gbogbo ẹ̀ tọ́ka lórí ìtọ́jú tí ọlọ́run bá láì ní àyàfi ó sì ń tọ́ka apákanfẹ́ ń tọ́ka lórí wípé àwọn ànábì ọlọ́run àti àwọn amúnilé òdodo wọ́n gbà tí ọlọ́run bá ní wọ́n tí wọ́n bá gbàdúrà rọ̀bìtà ní ẹ̀dá lórí. Allahu ó ní ìbátan pẹ̀lú pé ọlọ́run ọba ni ọba tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ṣùgbọ́n rọ́bù ìtumọ̀ ẹ̀ ni pé ìwọ ọlọ́run ni olùṣe ìtọ́jú téèyàn bá ti wá gbà pé ọlọ́run ọba ni olùtọ́jú inú tí ó wà á béèrè tí ó béèrè nínú ìtọ́jú ọlọ́run ní béèrè inú ìtọ́jú ọlọ́run náà ni pé kíkó lẹ́yìn ìgbà tó ti tọ́ wa sójú ọ̀nà islam yìí torí pé inú rububiyya ọlọ́run òun náà ni wípé àwọn kankan ọ̀sẹ́rì wọn kúrò lójú ọ̀nà tiẹ̀ tí ọ̀sẹ̀ tí ó bí ọlọ́run léèrè gẹ́gẹ́ bó ṣe sọ fún wa anbiya quran chapter twenty one verse twenty three la yusalu amma yafalu wa hum ò lè béèrè lọ́wọ́ ọlọ́run n tó ṣe ìbò kí ló tó fi wá sí kò sẹ́ni tó tó question ọlọ́run bẹ́ẹ̀ nítorí òṣè yìí kí ló dé tó wá ṣe kọsẹ́ni tó tó lọ́wọ́ ọlọ́run wa hum yusalun èèyàn àti àlìjẹ̀nu àwọn ó sì jẹjọ́ wájú ọlọ́run sòtí túmọ̀ sí pé ńgbà tá bá ti ní rọ́bù yá rọ́bì ìtumọ̀ ẹ̀ ni pé inú ìtọ́jú tọ́lọ́run ń ṣe iná láàfin kún ife ọlọ́run yá rọ́bì òfèrè lè wàràhámu ni wàsítórí ni wàjúbórí ni wàrúzókè ni wàáfáà ni wàáfin ni gbogbo ntí ọlọ́run bá máa ṣe náà la fi ń bẹ̀rù ìwọ ọlọ́run bomi láṣìírí ṣèjẹ́ ìmú fún mi ṣàmójúkú fún mi ìtọ́ bá kù díẹ̀ káàtó lára mi bá ń tún ṣe òjùbúrú nínú yẹn ó túmọ̀ yìí pé àdúrà àwọn ànábì ọlọ́run wọ́n gbà pé ọlọ́run ọba ni rọ́bù bẹ́ẹ̀ náà ni gbogbo múmi ní òdodo bẹ́ẹ̀ náà sì ni láàyè mí ọ̀ ń tọ́ka sí wípé túláàsì ni a nígbàgbọ́ sí rògbòbíyà ọlọ́run láwọn àyè míì ọ ń tọ́ka lórí gbígbẹ̀ngbẹ̀n àti títóbi rògbòbíyà ọlọ́run ìtọ́jú tí ọlọ́run bá ń ṣe fún gbogbo ẹ̀dá pátápátá láwọn àyè míì ọ ń tọ́ka lórí wípé hikma ń bẹ fọlọ́n ọgbọ́n ń bẹ fọlọ́n tọ́tayọ gbogbo tẹ̀dá lórí gbogbo ohun tí bá ń ṣe kódà tó bá kan disappointment àbọ̀ ọkàn bànújẹ́ kan mọ̀ pé nínú hikma ọlọ́run ọgbọ́dọ̀ gbà pé ya ọlọ́run ni ìwọ tí ìyàwó rẹ̀ ò lè ṣe ọmọ ọjà ọlọ́run mọ́jọ orí ìyàwó tí ò ní bá ọjà ìyàwó tí ọba bá ọjà ìjọ tí ọba bá ọjà sí a yọ kọjá bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí bá ń ba ọjà ń gbà pé ya ọlọ́run inú ètò ọlọ́run tó ti ṣe ilé ayé iná ẹnba tó wá jẹ́ pé ìjàun kì í tún wá sábà ṣẹlẹ̀ ah, ìjọ tí ó bá ṣẹlẹ̀ yọ kọjá bẹ́ẹ̀ kọ́lọ̀ ń kọ́ sànù wa kọ́mọ tó wa sọ́nà. bẹ́ẹ̀ náà sì ni ó sì tún sọ pé túláàsì ni ẹrú ó gbọ́dọ̀ juwọ́ lẹ̀ fún ọlọ́run ó sì gbọ́dọ̀ máa bẹ̀rù ọlọ́run. àyè ó tún ń tọ́ka sí wípé nínú rùbùbíyà ọlọ́run òun náà ni ríran tọ́ran àwọn ànábì ọlọ́run sí wa lára àtọ́jú tọ́lọ́run ṣe lára wa iná ní pé ọ̀ràn àwọn ànábì ọlọ́run ti wà rusulan mubashirina wa mundhirin la'alla yakuna linnasi 'ala Allahi hujjatun ba'da ar-rusul ọlọ́run ní káwọn ànábì ọlọ́run kí wọ́n máa fún wa ń ro dùnú tọ́ dáa tá a bá pàdé tá a bá ṣe dáadáa kí wọ́n sì wá máa kìlọ̀ fún wa lórí ìbàjẹ́ tá a bá pàdé tá a bá ṣàìdá lára pé ọlọ́run bá ń tọ́jú wa ni lára nínú ìtọ́jú tọ́lọ́run ṣe fún ẹ̀mí wa iná ni àwọn ànábì ọlọ́run bá wa bẹ́ẹ̀ náà ni tíra ọba ọlá ọ ń tọ́ka lórí wípé nínú gbogbo náà ni tọ́lọ́ ń bá wa dáṣẹ́ wa sílé ayé tí ò sọ tíra kankan kalẹ̀ tí ò sọ kuran kalẹ̀ tí ò sọ àtàwọ́rá kalẹ̀ tí ò sọ ìjìnlẹ̀ kalẹ̀ kí la fẹ́ fọ́lọ́ ṣùgbọ́n rẹ̀ ẹjọ́ nítorí tọ́lọ́ gbogbo àwọn tá a bá plug nǹkan ẹ ká yọ everything sílẹ̀ jọ even including fans bulb ká yọ ká pa everything ẹ jọ. tí túmọ̀ sí pé sísọ tọ́lọ́ ọba sọ àwọn tíra yìí kalẹ̀ ọfẹ́ fi tọ́jú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti àlìjẹ̀nú ni ọlọ́run sọ nu sọ́rọ́tì Isra inna hadha al-Qur'ana yahdi lillati hiya aqwamu. ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا ọlọ́ni iná adàlùkùránà yahdi lílẹ̀tì hiya akọ́wàmù kùránù tẹ́ẹ̀rí yìí tọ́lọ́ ń fìràn ànábìwá muhammed sallallahu alayhi wa sallam ọ̀ ń tọ́ àwọn èèyàn sọ́nà síbi ojú ọ̀nà tó dáa jù ń tọ́ wà nù kùránù yẹn ojú ọ̀nà tó dáa jù kò sí mistake kankan nù kùránù kò sí mistake kankan nínú ìtọ́ba nílẹ̀ inú àdìsí anabi wa muhammad sallallahu alayhi wa sallam kò sí mistake kankan nínú islam rárá ṣùgbọ́n o mùsùlùmí lè ṣe mistake mùsùlùmí lè ṣàṣìṣe ṣùgbọ́n pé ìtọ́sọ́nà ọlọ́run tọ́tọ́ wa sọ́nà nínú quran àti inú ìtọ́nilẹ̀ inú àdìsí anabi wa sallallahu alayhi wa sallam káwá pé ló sì wà lánàá kò sírú ẹ̀ ṣùgbọ́n mẹ́ẹ̀ẹ́dẹ́ ènìyàn mùsùlùmí òun lè ṣìnà torí ẹ̀ lásán wípé àwọn tí wọ́n bá ń sọ pé kíní kan islamic bank ẹ pè ní muslim bank ọbẹ̀ tàbí bẹ́ẹ̀ pè ní islamic bank lọ ẹ̀yin tẹ́ bá ní islamic cooperative ẹ pè ní muslim cooperative ọbẹ̀ tàbí islamic cooperative lọ torí bí wọ́n bá kù sí ẹ sì wò rẹ̀ wájú ọlọ́run rẹ̀ tó fi ti sí islam islam yìí ti ṣe mistake ṣùgbọ́n mùsùlùmí a ṣe mistake so ẹ pè ní muslim ẹ má ní islamic muslim lọ́jà lẹ́ẹ̀dínwó ibi tẹ́ ẹ bá ti sọ́dún ìwájú ọlọ́run ẹ ti kó ọlọ́run tó ló pè wá muslim cooperative láti ní ilé òjá tó ní islamic cooperative muslim bank láti ilé òjá tó ní islamic bank so kọ́nà kọ́nà tó wá sọ́nà. bẹ́ẹ̀ náà ni ó tún tọ́ka láwọn àyè mi lórí pé àwọn ẹ̀sà kan ń bẹ fún ọlọ́run. kò sí bí o ṣe lè lówó tó kò sí bí o ṣe lè lọ́lá tó kò sí bí ẹ̀mí rẹ ṣe lè lò ó tó o bá tọ́jú àwọn èèyàn náà kó o lè tọ́jú gbogbo rẹ̀ ti bẹ láyé àwọn èèyàn kan lọ́ọ̀tọ̀ kó o lè tọ́jú gbogbo rẹ̀ ti bẹ láyé bọ́ọ̀ bá lówó tó ọkọ́ lé kalẹ̀ bíi ti ìdánù àwọn akẹ́kọ̀ọ́ lórí rẹ̀ sí ìlú rẹ̀ ẹ̀kọ́ ni ṣùgbọ́n ọlọ́run ìtọ́jú rẹ̀ ọ̀kárí gbogbo ẹ̀dá pátápátá ní ìtọ́ka àyà Quran àti bí àwa náà ṣe rí nínú àwọn àyà yìí oní àlékọ́ àti sùpàtù Yunus àyà thirty seven ọlọ́ọ̀bá àlékọ́ ọlá sọ pé wà máa ká nà á dà lọ́wọ́ àrùn ayé kàrọ́ ìlú nìlá ولكن تصديق الذي بين يديه وتفصيل لكتابه لا ريب فيه من رب العالمين ọlọ́ni kúránì kò sí sí kásọ̀pẹ́ nìkan ló dájà para rẹ̀ àwọn èèyàn máa ń kọ́ competition wọ́n máa ń ṣe wàhálà tó wọ́n sọ competition àti ń tọ́ ráì àti ń tí ọ̀rá àti ń tọ́ sẹlẹ̀ àti ń tí ò sẹlẹ̀ báyìí tó bí ìbá kàbá yọ náà tí yìí náà ti kọ̀ lé ọ̀rọ̀ yìí mọ̀ bí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ẹ̀ bá ń kàbá yọ náà pẹ̀lú báyìí ti dúró láyé ọlọ́run tó bàbá ìwà ọ̀nà tó báyìí tẹ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn sókè ga táyé sùn lára ẹ mà ọ̀tá ọlọ́run báwọn èèyàn lẹ́rù ọlọ́run bá àdégbẹ́lá sọ pé wà máa ń ká àgbà àgbà bẹ́ẹ̀ yẹn bá ka ìwé ìròyìn kọ́ tọ́ba kà tọ́ba tọ́ba tọ́ba àkúnyé tọ́ba abọ́lọ́gbájú ìròyìn tí ń kà fún wọn pé tọ́ bẹ́ẹ̀ ní ìwé ìròyìn rẹ̀ kódà wọn bí akúnyé tí wọ́n ń kà lẹ́sẹ̀lẹ́sẹ̀ nígbà wọn bá fi dúró bí láti fi tí wọ́n dà wọn lójú sún wọn pípẹ́ àlọ́ bá tó ara ẹgbẹ́ tó ń ta ọ̀rọ̀ ìwé ìròyìn tó ń akúnyé wọ́n tún kọ́ mi lọ́la kéèkì ilé yẹn á tóri tí wàá kà fáwọn èèyàn tó bá kà fáwọn èèyàn lẹ́sẹlẹ́sẹ yóò ti sú àwọn èèyàn wípé ìgbòlúgbò ìlú àwọn àkókò ṣùgbọ́n Qur'an láàyè àkókò àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn èèyàn ń bára rẹ̀ àwọn èèyàn ń takò ráwọn èèyàn tó kúrò èyí tí kò lè sá nínú mọ̀kọ́jú nínú àwọn táwọn àwọn bẹ̀rẹ̀ tẹ̀sí ọ̀rọ̀ yẹn wà bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí wọ́n gbà lọ́wọ́ Sayyidina Ali Sayyidina Ali ọ̀rọ̀ yẹn wà Qur'an èyí ò lè kó súsú nítorí wípé ẹ ti wá kà lánàá ẹ ti kà ń jẹta nígbà tẹ wá kà lónìí lọ́wọ́ àtúntò ìkura òní rẹ kò sí ọ̀rọ̀ kan tí wọ́n kà tí ọmọ ẹ̀dùn wọn yín ẹ máa tó kí wọ́n tó lè tiẹ̀ tó dàbí kùrán kò sí lórí ìkàrà ní gbogbo àgbáńlá ayé kò sí ìwé kò sí ìwé kan táwọn èèyàn kọ́ ọ̀rọ̀ káàrẹ̀ tó tó kùrán yálà àwọn mùsùlùmí ni o àtẹ̀ńtì tọ́fẹ́ ta àbọ̀fẹ́ sọ̀pọ̀tì kankan bẹ̀ kò sí nǹkan kò sí wé kan láwùjọ kọ́mẹ́ntì lórí ẹ̀ láyé tó dàbí kùrọ̀án ọlọ́run wá sọ pé wà máa ká nàá kùrọ̀án ayé ká nílùú nílá kùrọ̀án fẹ́ẹ́ kò ṣeé ṣe kẹ́nìkan wá dá. ṣáájú tọ́jẹ́ tíra ọlọ́run òdodo tí ń bẹ́ẹ̀ ẹ bá ní Qur'an ṣùgbọ́n àwọn ọkọ̀ ṣáájú ọlọ́run ọ̀sùn kú wọn dàbò àwọn ìjẹ ti tọ́ bọ̀ wọ́n ti tọ́ bọ̀ bíbí méjì wọ́n ti tọ́ bọ̀ àtàwọ́rá wọ́n ti tọ́ bọ̀ sọ́kù wọ́n ti tọ́ bọ̀ sàbúrà wọ́n ti sàbúrà ti náà máa láàrin àwùjọ wa láàmú ọkọ̀ sàbúrà dáadáa ṣùgbọ́n Qur'an nìkan lọ́wọ́ wa fún ìnáná ìnáná ìnáná bẹ́ẹ̀ fún Quran àwọn èèyàn kan lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ta yìí ọmọ kan ní yúwa ó fi translation Quran lọ́kàn mi wọ́n wá sọ Quran Arabic sí English lásán ní wá sọ lọ́ba ní ìlú ọ̀sán ní wọ́n ta ilé ìgbà àdúgbò tẹ̀lé ilé ìlú gbóhùn ó ṣe àìsí ó tiẹ̀ kó fi lábáwá lábá tó gbé ìtumọ̀ rẹ̀ ó fún kẹ́kẹ́ alihamudulilayi láti gbogbo ẹ̀ ìlú láti gbogbo rọ́pìlì alábìrin láti gbogbo èsì lábìtú aramani rọ̀bì láti gbogbo ọdún lábìtú bóòlù ti wá jẹ́ pé english lásán téèyàn tún bẹ́ẹ̀ àbí yorùbá yóò wà láti sẹ́yìn ẹ̀ kò ṣeé ṣe kọ̀kọ́ síbi òjòrò wọn bẹ́ẹ̀ pé ọba ní kó mú àwọn àyà kan àwọn àyà sì ń bẹ tó wà sensitive nínú Kùránì àwọn àyà yẹn wà sensitive ọjọ́ ìgbé tẹ́ ẹ bá ti lọ gbọ́ bẹ̀ ẹ́ tètè kí ni àdìọ́kẹ́ tó tó jẹ ẹ́ ẹ tètè wá sọpọba ni wọn gbé wá ọba sí ayé àti ọbẹ ọba wò olùkọ́ ọba ọba yìí wọn náà lọ tó wọn náà lọ tó ah, a wọn ọmọ pélé bẹ́ẹ̀ wọ́n sì ti ń kà wọ́n bí o mo ní kó tó ń wọ ayé àti lọ́ba a olùwọ́lọ́ olùwọ́lọ́ tó ti gbígbà àwọn ayé àwọn sì bá àwọn tí wọ́n sọ̀rọ̀ pa ìròyìn ọlọ́ ẹ lọ́wọ́ àwọn tó bá jẹ́ pé ìgbọ́rí expression ti bẹ́ẹ̀ ní kọ̀ọ̀án tẹ bá wo àwọn ọ̀pọ̀ ńbẹ tẹ bá jẹrẹ tí sì tú aa ẹ sì lọ sí ilé yìí ìmọ̀ rẹ̀ kò débi kan àgbẹ̀yẹ́ bá nìyẹn rẹ̀ kò dáa àwọn ajá mi kọ́ pa àwọn ọ̀pọ̀ pẹ̀lú àwọn tí ẹ ní àtijọ́ tí o sì lójú ọ̀nà Islam bí ayà tí wọ́n kà tó pa àwọn amadé àdéhùn mọ́ ìpèdè òjòjú ọ̀nà kan náà lájọ wa ẹ̀ kẹsàrí lọ́wọ́ pẹ̀lú sọ́ọ̀tù àṣà mi ni ìgbésí tọ́ba ti túmọ̀ átámù átámù nàbí yìí tọ́ba ti túmọ̀ ẹ̀sẹ̀ lómi sí nǹkan mi ẹ̀ ti mọ̀ pé ah, ara wọn ni ló translation kọ̀wá ẹ kí lágbáwá rẹ̀ kó dúró wa so àwọn àwọn àyè ní ìgbẹ́ yẹ tó wà sensitive tọ́yẹ pé tẹ bá ti ronú wa wá ṣe bá translate ẹ̀ ti mọ bóńtọ̀ ṣe rí àti bímọ rẹ̀ tọ́ba ṣe lọ. Yusuf wáyé làwọn yẹn ti bẹ́ẹ̀ tẹ̀lé lórí ẹgbẹ́ tẹ́ nínú ìsáájú ọ̀rọ̀ ní nígbà tí sẹ́mínà ṣẹlẹ̀ ní sẹ́mínà ṣẹlẹ̀ ní sẹ́mínà ṣẹlẹ̀ táwọn yẹn gbé wá láti ṣe gbọ́ pé àwọn náà tí wọ́n náà gbọ́lá bá wà wá mo tó mo tọ́wọ́ abẹ́ ó ti di wípé níbi good research work ọ̀gbọ́n ọ̀dọ̀ fẹ́ lórí yóò tó wáyé nìkan náà àdúgbò owó kó sì kò sí mistake kọ́ ọ̀tá fún ara rẹ̀ ipe sì kò sí mistake mẹ́wọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìkànnì so it is suffering nípa ìtú àyà Quran ọ̀nbẹ́ẹ̀bẹ̀ dáadáa àwọn ìgbà mi wà reflected ó sì ó sì wà lára Quran wàlá wàlá ìlà ọ̀wà reflected ó sì wà lára Quran nígbà tó lọ sọ fún Musa pé fàyídà àbíyá àyíyá tó ń bẹ̀sà ọlọ́run kan ju ọmọ rẹ̀ lábíyá abẹ́ ẹ̀kọ́ so ń bọ̀ ya ó di tuntun kó bá dá ó sì mọ́lẹ̀ ó ní kó ju ọ̀pá rẹ̀ fa ìdá ìyàtọ̀ sáà lójijì lọ́ba ṣe kí ni lọ́ba ṣe rìn ní bá rìn kiri lójijì ẹ àwọn kí wọ́n tún mọ Quran sí English ní àti tí Yorùbá ní sí ẹbí lójijì sí ẹbí bẹ́ẹ̀ ìdá yẹn ni wọ́n sì pè ní ìdá àlùjá ìyà ṣùgbọ́n lédè lágbàwọ̀ nípa lójijì ṣùgbọ́n ìdá yẹn ìjà ìyà ni àwọn àbá níwájú àwọn mo wọlé lójijì mo bá rí pèsè ìlú wa lẹ́yìn ẹni wọn náà rí ẹ̀kọ́ ìní sọ pé kú jẹ́ àṣà ṣùgbọ́n ìdá náà ló Quran ọ̀ka yọ̀ǹtẹ́ nìkan tó lè jókòó tó lè kọ̀ǹpóṣì ọ̀rọ̀ ọlọ́run ni ọlọ́run wa ni ń jẹ́ mi gbé tó ti ṣáájú ó sì tún ṣe àlàyé àwọn tíra tó ti sáájú tí ò sí èmi ti bẹ́ẹ̀ irọ́ ti ẹni pamọ́ yín sáà ní sàrà àtọ̀sọ̀rà kúránì wọn sàlàyé irọ́ ti ẹni pamọ́ dá àwọn olùkọ́ àti Suleiman kúránì wọn sàlàyé ẹ̀kọ́ irọ́ ti ẹni pamọ́ àyíwú àtàwọn àtẹ́bí ọlọ́mí kúránì wọn sàlàyé ẹ̀kọ́ tí ó sọ òdúdú ọ̀rọ̀ ìbẹ́ẹ̀bẹ́ irọ́ ti ẹni pamọ́ mọ́ríyá kúránì wọn sàlàyé ẹ̀kọ́ ọlọ́ni wọn náà ìgbà fi nínú ìtọ́jú rẹ̀ iná ìwà ìwà àtọ̀kalẹ̀ tó ọ̀bà tó ààyè sí ìtọ́jú ìtumọ̀ yẹn ò lérò tọ́ba ní ọba látọ̀dọ̀ olúwa gbogbo ẹ̀dá kò lérò lẹ́t ẹtí tọ́jú ẹtí ṣe ìtọ́jú fún gbogbo ẹ̀dá oná àkàlẹ̀ adẹ́pẹ́ fún ìtọ́jú tí ń ṣe gbogbo ẹ̀dá oná àlẹ́ iná agbẹ́rẹ́ onáà ní pé kí ni ìbátan tí bẹ láàrin alihamdulilah àti rabbil alamin àti sọ fún wa síwájú pé àwọn èèyàn kan bẹ tí ń ṣe tafsir tọ́jà pé ìdí abájú táwọn gbé kálámù wọn kalẹ̀ ní pé kí ló dé tọ́lọ̀ ti sọ súra ilé tó kọ́ sọ tó tó sọ ilé ìtẹ̀lẹ̀ kí ló dé tọ́lọ̀ wọn bá ti sọ ááyà ilé síwájú tó tó wá sọ ilé ìtẹ̀lẹ̀ kí ló dé tún ááyà kan yìí. tó jẹ́ pé ọ̀rọ̀ ìlú ìjọlọ́ ń tọ́ síwájú kó tó fi ọ̀rọ̀ ìfẹ́ ìlú ìdáhùn sí ẹ̀kọ́ ẹ̀sùn ìgbẹ́ lórí ẹ̀. nínú ìjọsí ni ẹ ó náà ní káàkiri ní nẹ́tọ́nù dúdúrà kí ìtajà lórí ààyè àti ọ̀ṣùwà tí àpapọ̀ àgbègbè wọn ẹgbẹ́ ṣe jádàdúgbẹ́ ìjọba ọwọ́ àtọwọ́ àgbẹ̀jẹ̀ tọba fẹ́ fún bí inú tí àwọn yẹn sọ wọ́n sọ wípé nígbà tó kọ́ bá yẹn gbọ́dọ̀ sọ wípé alihamudulilaa ìbéèrè ti jẹyọ lórí ẹ̀ ìtumọ̀ ní gbogbo èyí gbogbo ose ẹ̀tọ́ ọlọ́run kí ló dé tó fi dé tó ọlọ́wọ́ ọlọ́wọ́ àtòbí adájọ́ ibi rọ́ọ̀pẹ̀lẹ̀ ààrẹ òun ọlọ́run ó ń lo sítọ́jú gbogbo ẹ̀dá pátápátá tó wọ́n wá lẹ́kọ̀ọ́ sẹ́yìn rẹ̀ ìwádìí ayé rẹ̀ tí wọ́n tó túnṣe ẹ̀ ìwọ́n lọ sọ ipá tó bá ìdáwọ̀ ayé ayé ọ̀dọ́ bàbá báyìí ló ti wá ọ̀dọ́ ìyá báyìí ló ti wá àtùkù báyìí ló ti mọ̀mọ́ tí ò ní sí bàbá tí ò ní sí yá tí ò ní sẹ́gbẹ̀ẹ́ tí ò ní sábúrò tí ò ní sọ́mọ ìnàmá amòlùkù ìdá àwọn ọ̀sẹ̀ aláìyẹ ìgbàlá òmùnà ìnàmá amòlùkù iṣẹ́ ìdá àwọn àgbìnà òmùnà òmùnà ọlọ́run ní ṣe ìdòwò tó bá ti lẹ́sẹ̀ gan fún báyà fún mi tó bá ti ọmọ abẹ́yẹ́sùn náà

ọlọ́run ọba ìlọ́lẹ́tọ̀ sí ìjọsìn kí ló dé tó fi lẹ́tọ̀ sí ìjọsìn torí kó náà níbi ní rọ́bìlà ní oníṣègùn ní gbogbo ẹ̀dá pátápátá ẹ má sì ń rẹ́ni lẹ́yìn ọlọ́run òkú èèyàn ní òkú ní èèyàn ní à ń bọ̀ wá sí ẹ̀yìn ṣáàlà ìpè rọ́bìlà àdá ní ẹ̀jọ̀ ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run àtọ̀kọ̀ sí nǹkan ní lẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ náà sì ni nígbà tá a ní alihamudulilayi ọlọ́ọ̀ba ọlẹ́tọ̀ sí ìjọsìn ọlọ́ọ̀ba ọba tó lẹ́tọ̀ sí ní ìtumọ̀ àlùbáwò yẹn inú ìròyìn ọlọ́run oní ẹ̀dẹ́rọ̀ bẹ̀rẹ̀ àdàmì oní ẹ̀dẹ́rọ̀ lọ́dún gbogbo ẹ̀dá gbogbo ọlọ́run ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ń ló wà lábẹ́ àdàdé ọlọ́ọ̀bà àdéhùn láti pẹ̀lú sí mẹ́ ajẹ́pẹ́ ìtàn méjì náà ní mẹ́ ẹlẹ́dà àtẹ̀dá àtẹ̀dá àtúntò wa sọ̀rọ̀ lórí ẹ̀ ṣá wa kámọ́bà kò lè bàjẹ́ pé àmẹ́lẹ́dẹ́ ẹ̀ àwọn ọmọ ìfẹ́ pé àmẹ́lẹ́dẹ́ bẹ́ẹ̀ náà sì ni ìbéèrè ẹlẹ́kìtì tó jẹyọ lórí alihamudulila ìní wípé kí ni ẹ̀rí rẹ lórí ọlọ́mọba gbàtú ní alihamudulilayi gbogbo ẹ̀yẹ tọ́tọ́lọ́ ni kí wọ́n lè rí rẹ̀ lórí kọ́nà ọba bẹ̀ ọ̀nà ìwọ adàpọ̀ rọ́ọ̀fìyà àlàyé gbogbo ẹ̀dá pátápátá ló ní ìdùnnú ọdún àmúwá oríṣiríṣi ìran àtọ̀tọ̀ ọba ti wà gbogbo ẹ̀dá pátápátá kò sí ẹnìkan tó lè fi tẹ̀lé bíyà ní ẹ̀kẹ́ education training awareness táyọ̀ táyọ̀ níbi táyọ̀ níbi ìtọ́jú oorun ní sí ń jọ láti tó ti yọ ó ní ìtọ́jú tí ọba ti ọlọ́ọ̀bá àyíkọ́ láti tọ́jú rẹ̀ ni kò ní jẹ́ pé báàkì náà rí kí ọmọ ọ̀tọ̀ kí ọmọ kí ọmọ ọ̀yọ́ kí ọmọ ọ̀wọ̀ ọmọ tó bá dé lọ́jọ́ kejì bí ó sì máa ṣe ọ̀nà ìdàtí ọlọ́ọ̀bá rẹ̀. oṣù bá mi ìdìtọ́jú ilé ayé bá jọ wáyé ìdìtọ́jú sẹ́mọ̀ tá a jọ kò ló pé ó ní ìdìtọ́jú nínú ayé àti ọlọ́ọ̀tọ̀ tó ká lóyún sọ́kàn dúró tí òjò dì tí wọ́n lọ sọ mọ́ ló tó gbogbo àwọn ẹyẹ ní ìdí ìtọ́jú ìní ìdí ìtọ́jú ilé ẹ̀rẹ́ ìwà ọ̀dọ̀ náà wà níbi ọlá ọba tí ń bẹ ní o tí ń tọ́jú owó kan yìí. agbọ́nrin ẹlẹ́ẹ̀karùn láti parí yẹn agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹfà òun náà ní ilé àrọ́ ismail asma ìlà ìlà àlẹ́ gbólóhùn àrọ́ gbólóhùn àrọ́ nínú ọlọ́run ètò ìrìnlẹ̀ tó yẹ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìkọ́kọ́ dùdú àwọn onímọ̀ ibi àlèkìyà ọ̀sì ìrẹ́ ọ̀pọ̀ ọ̀wà mi ìrẹ́ ojú mi ọlọ́sìn tuntun rẹ̀ lè fọ́n Qur'an nínú súrátì Yásì àyà fifty eight ọlọ́sìn sálámù kawulá mẹ́rọ̀ọ́bì rọ́bì sálámù kawulá mẹ́rọ̀ọ́bì min rabbin rahim nínú báàgì máa kíra wa láti kíkílá nínú nínú àjùjọ náà nìyẹn ọ̀nà àtọ̀kọ́ máa fẹ́ fún wa yóò máa jẹ́ ọ̀rọ̀ látọ̀kọ́ lọ́wọ́ bá àjùjọ náà ọba tí ń tọ́jú gbogbo ẹ̀yà ọba tó ti kékeré ọ̀rọ̀ kíìmù bí rọ́bù ṣe jẹ́ orúkọ ọlọ́run bẹ́ẹ̀ ni àjọ ọ̀rọ̀ kíìmù òun náà wà nínú orúkọ ọlọ́run agbárí ẹlẹ́ẹ̀keje òun náà pé rọ́bù ta ló yẹ tọ́jú orúkọ náà orúkọ tó gbé ọ̀pọ̀lọpọ̀ orúkọ nílé orúkọ náà ìní rọ́bù orúkọ tó tún wáá gbé ọ̀pọ̀lọpọ̀ orúkọ tó tún gbé mi ní nípa ìtumọ̀ ọ̀n tọ́ka lórí wípé àlìkọ́ọ́dì lọ́lọ́ nínú orúkọ náà náà sì yẹ àlìkọ́ọ́dì àlìmọ̀tẹ́dẹ̀rẹ̀ bóòlù yìí ó ti ṣe ìka bóòlù yìí ó ti máa ti tọ́jú ẹ̀dá tí ò

gbọ́dọ̀ ní bàbá tó lè gbélé ní sìnkú gbé sílẹ̀ sílẹ̀ ṣùgbọ́n náà wọ́n mú àwọn àlà ìṣe ìmúkọ̀rí. ọlọ́run bá wa lórí ìkápá lórí gbogbo tó bá ń fẹ́ pátápátá kò sí àṣetì ní iṣẹ́ lọ́rọ̀ ajẹ́pítà bá fi ọlọ́run ní àkọ́ ó ti kó àìkọ́ dúdú náà sí ni nígbà tó ń ṣètọ́jú gbogbo ẹ̀dá ajẹ́pítà ó ti ní ìkápá lórí gbogbo ẹ̀dá lórí gbogbo ṣíṣe. ó ìjọ kó ìtumọ̀ àtàkọ́ ayé kù lọ ọlọ́wọ́ bá náà ti dá gbogbo ẹ̀dá ńgbọ̀n ọ̀dá wa lọ́wọ́ ṣe kí ni lọ́wọ́ ṣe kò wá láti di dídá wa ìtọ́jú ti bẹ̀rẹ̀ torí pé ọlọ́wọ́ sọ pé bùkà yà yà àwọn yà bùkà kí náà ìtumọ̀ rẹ̀ rẹ̀ yà yà àwọn. tọ́ba ní máa ń dá àìmọye àìmọye olúmi ló ti bá hajj lọ tó ti bá hajj lọ tó bí ọmọ ní hajj lọ lọ sí bí o omi tó sì bẹ̀rẹ̀ ló lọ́dà ọ̀wọ́ tọ́ba dédé wọ́rọ̀ fúnra yàtọ̀ lóko máa yàtọ̀ wọ́n yàtọ̀ màlíkà tó sáré omi o àwọn onímọ̀ sáyẹ̀nsì ọ̀gbẹ́sì pamọ́ tó fà á ti bẹ́ẹ̀ tó lè di ọmọ in thousands lè bẹ́ẹ̀ ti wo blọọkù yọ ìtàwùsọ̀sì ni ọlọ́run bá wà sí ẹlòmíì yóò ṣe fún báyà fún ẹsẹ̀ yọ kan ọlọ́run ti tẹ̀ lómi fún báyà fún ẹlòmíì méjì ẹlòmíì fún báyà fún yóò lè ní mẹ́ta láì bẹ́ẹ̀ àtúntò tẹ̀lé ẹ̀rọ tó lómi mélòó omi mẹ́fà kódà fún ẹni tó mẹ́jọ mẹ́ nínú kan ibi tí fún báyà fún bá nínú supermarket wà jẹ́ ẹ̀yẹ supermarket wà fún báyà fún ọlọ́run ọlọ́run bá lè jọra torí ẹ̀ dídá ẹ̀dá ṣíṣe àlùfáàlì ó ti kó sínú àrọ́pù tàbí òyìnbó bẹ́ẹ̀ náà ni àlùbáàlì àlùbáàlì àti àlùfáàlì ìtumọ̀ kan náà ni akókòrò sọ pé tẹ̀kúrú bíi tílà alábàárà olùbáṣà àlùsàbàrà àwọ̀rọ̀ ìtumọ̀ àti ọlọ́dà ẹ̀dá nínú Kùránì àṣà ọwọ́ àti Kùránì dídá ẹ̀dá bara'a ọwọ́ ní Qur'an dídẹ́ ẹ̀dá zara'a ọwọ́ ní Qur'an pé dídẹ́ ẹ̀dá náà ni dàkúrú mi ní àtàlà àbúrò bàjá àyùṣà bara'a àwọn àwọn bẹ́ẹ̀ náà ni bàbára nínú dídẹ́ ẹ̀dá náà ni sòtí ìdúmọ̀ àdúgbò náà bá ní ọdún dídẹ́ ẹ̀dá ṣùgbọ́n láì ṣe pé àwọn ìkànṣáájú tó gbò kó tó gbó wa lórí bó ṣe fẹ́ kéde kí ẹnìkan ti ṣe nǹkan kalẹ̀ ọlọ́run bá wò kọ́ sí ìtumọ̀ àdìbò àwọn ènìyàn ajẹ́ ilé lórí àwọn tó dá wa lórí ẹ̀yìn tó ní túmọ̀ sí àdìsọ̀ òwúrò ó ti kó sínú àwọn ẹ̀wọ́n náà ṣẹṣẹ wá ó fi ẹsẹ̀ sáàyè tó bá a kò sí látòbí gbòdì ó fi orí sáàyè tó bá a bàbá wa gbé orí sẹ́sẹ́ nínú ìyàtọ̀ náà bá a lè wọ́n láti wọ́n mọ̀ ti di àwọn ará wọn náà oní àti pé wọ́n fà wọn ẹsẹ̀ òkú báyìí wọ́n wàá mọ ọlọ́wọ́ tó wútu ojú wọn mọ̀ wá gbolẹ̀ ojú wọn mọ̀ gbolẹ̀ náà ọlọ́mọdé àbẹ̀lẹ̀ ọlọ́mọdé àbẹ̀lẹ̀ òdìgí ti bọ́lọ̀ ti pé wọ́n tọ́lọ̀ ti dá wọn ayé ni wọ́n wàá máa fi nínú àlè àlèkè yà wọn. ọlọ́mọdé àbẹ̀lẹ̀ akọ́jọ́ wọn náà ń dalẹ̀ sáàrì àṣàrì tẹ́tọ́lì ọ̀nà tó dáa ní nínú nínú tó bí ìfúnnú nìyẹn nígbà tí ó ti ṣáájú ọbẹ̀ ilé nìyẹn pẹ̀lú àwọn àìsàn tẹ́ ti jọ lórí ilẹ̀ nígbà ọlọ́run wá fún pàmò àwọn pàmò àwọn àjẹun ọlọ́run wá fún pàmò láìpẹ́ mú ìṣù wá sókè lọ́wọ́ àrígbà tí ọlọ́run máa àdébí adáwọ̀ ayé sábà lọ sáà tó máa lẹ̀ wá wò pé yóò ti dàbí àwọn ènìyàn fún àwọn àjẹun yóò ẹ̀ dáwọ̀ ayé nígbà yóò ẹ̀ dáwọ̀ ayé nígbà olúwa abẹ́rẹ̀tì abẹ́rẹ̀ ni ńgbọ́ náà ni ọ̀tẹ̀ bá ònì kẹlọ́gbà tí ọ̀tẹ̀ bá láàrin àwọn mẹlẹ́kà nígbà ọlọ́run bá sọ pé wọ́n ká àgbẹ̀mẹ́lẹ̀ lè dín nínú ẹ̀dá àwọn àjẹmọ́ ní olúwa àwọn èdè èso wọ́n máa ń láyà bí nǹkan gbogbo tó bá ní gbogbo gbogbo náà gbogbo ta gbogbo ẹ̀ ọ̀kan lọ́wọ́ ọ̀nà sọ bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá àdìgbò ọlá omi rọ́bù ńlọ́yàwó ọmọ ẹ̀dẹ́ ni àti gbogbo ẹ̀dá níṣẹ́sí bí wọ́n ṣe wà. bẹ́ẹ̀ náà ni ọlọ́ọ̀bá àdìgbò ọlá àlẹ́káyì ọlọ́ọ̀bá àbẹ̀mí ni ẹni tí ń tọ́jú ẹ̀dá tí kò sí ní ìṣẹ̀mí ni ajẹ́pẹ́ hàmì náà ti kó sínú rọ́bù. ọba tó tó fún ẹ̀ tí ọba fún ẹ̀dá kankan ọlọ́ọ̀bá sọ pé wàlúwàá ọlọ́run bá ní ọwọ́ sọ̀rọ̀ rọ̀ sí ọ̀rọ̀ ní bùkátà sẹ́dá kankan ṣùgbẹ́ ni olùsìn hàn mí bẹ́ẹ̀ tilẹ̀ lówó tó bẹ́ẹ̀ tilẹ̀ lọ́lá tó abẹ́ ẹ̀rọ ní odidi pírẹsidẹ́ǹtì wa wọ́n sì dájú òsì lọ́dún ọ̀gbẹ́ wọn gbàgbé odidi pírẹsidẹ́ǹtì nàìjíríà kò sí bí choice ọgbà bàtà ẹwọ tí tóbi ọ̀rọ̀ sọdá mo ń kúrú rẹ láti fi ojú ẹni ẹ̀yin ní tálákà ọ̀ ẹ̀yin lòdò sí ilé ẹ̀mọ́ wà bùkátà lọ́dọ̀ ọlọ́run adé wípé ìtumọ̀ àlùkò yìí ó ti kó sí ìtumọ̀ rọ́ọ̀mù nípa ìtumọ̀ tí ń ṣe fún ẹ̀dá tí ẹ̀dá bẹ́ẹ̀ náà ni àlẹ́ náà ti kó bẹ́ẹ̀ nígbà tí yẹn ń ẹ̀dá wá fún mímọ̀ ni àlẹ́ náà ti kó bẹ́ẹ̀ ọba tó ṣe pé òní ìtọ́jú ṣe fẹ́ dà lóríṣiríṣi pẹ̀lú rẹ̀ ni ńgbọ́ ọba ṣàdúrà ọlọ́run gbọ́ ó sì fẹ́ fi ra rẹ̀ mọ̀ pé òun ọba ti ń bẹ ni ó sì wá gbàdúrà rẹ̀ torí bẹ́ẹ̀ ló ti fi ọlọ́run yẹn kó o nílò òun náà tó sì bẹ ó sì fi ra rẹ̀ mọ̀ pé òun tó ń bẹ ni ó sì gba àdúrà ah, ọlọ́run ti gbà wà láyé ọlọ́run gbàdúrà lórí rẹ̀ kódà ìlú ìlú òfin ṣe ládùúgbà tọ́lọ́ ó ti gbàdúrà rẹ̀ lórí ah, ọlọ́run gbádùn ẹ̀dá oná ní sẹ̀míìlú oná ní ti tọ́jú ẹ̀dá ajẹ́kẹ́ àṣẹ̀lú oná ti kọ́ sínú ẹ̀ alìbàṣírù oná ti kó sínú ẹ̀ ọba tó ń gbogbo ẹ̀dá àlẹ́mú sínú olùsèrànlọ́wọ́ fún olóògbé tí ṣe dáadáa fẹ́dá ó ti kó sínú ẹ̀ àlìjẹ̀wáàdù ọlọ́rẹ ó ti kó sínú ẹ̀ ìgbà náà ọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ̀ àti oríṣiríṣi àwọn ọkọ̀ mi tó ti kó sínú ọ̀rọ̀ yẹn ó túmọ̀ sí pé ọlọ́ọ̀bá àwòjọ́lá oná ni rọ́bìlẹ̀ àdáde olùsí ìtọ́jú gbogbo ẹ̀dá tọ́jẹ́ pé oríṣiríṣi àwòkọ ti kú sábẹ́ ìtọ́jú tí ọlọ́ọ̀bá ti yẹ tó fi gbéra ìwé àbúrò. agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹjọ oná ni pé ìjà lè fi ẹlòmíì yọ ọlọ́ọ̀bá ni rọ́bìlẹ̀ àdáde gbólóhùn rọ́ọ̀kù lásán tá a lè pè fẹ́ lómi gbólóhùn àrọ́ọ̀kù àbọ̀wò tó fẹ́ lómi o ṣùgbọ́n rọ́ọ̀kù lásán tí ò ní àdìpàdà àwọn ọmọ òṣèwọ̀n mẹ́ẹ̀ ó kọ́ wá papọ̀ ní ìtẹ́ ń bẹ lábẹ́ ìkọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó kọ́ wá papọ̀ pàdé abẹ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n tí ó wà lábẹ́ ìkọ́ ni ó wà yàtọ̀ gbẹdẹgbẹ tọ́ bá ní ẹnìkan ńlọlúwa rẹ nígbà bá dé kọ́ olúwa mi ò gbẹjọ sí rírì kìí ṣe kó mi ọlọ́run gbọ́dọ̀ mi pé nítọ́jú rẹ̀ ń bọ̀ ọ̀dà à nígbòdo àwà síbí kọ́kọ́ tó ẹjọ́ lásán ìjọba ti gbọ́ kí ẹ bá ti gbọ́ náà ní ọ̀dà tó lé yó ọba àtàṣìṣe wàhálà àti ẹ̀dùn yọ̀ lọ́wọ́ wájú ọlọ́run. so rùbùbíyà ọlọ́run tọ́lọ̀ ń rúbá àti tọ́jẹ́ àdúrà kò sí èlò fẹ́ dàgbà ṣùgbọ́n rọ́pù tá a bá tó fẹ́ nìkan ó lè jẹ́ pé rọ́ọ̀bù rọ́ọ̀bù dá ẹ̀tọ́ nílé àbí rọ́ọ̀bù rọ́ọ̀bù máa tún ṣiṣẹ́ yìí àdébò sọlọ náà aláwọsọ náà àdé nìkan ó nínú àbára ti sá nínú àwọn òpin nínú àwọn àmì láti òpin ayé à ń tẹ̀lé nílẹ̀ àbọ̀tò ọ̀gbà kàkà kẹwú ọjọ́ pé gbàtí ọba bí ẹtí òbí kalẹ̀ yẹwà aláìlétí ẹ yẹwà kúrò fún ẹ tí túmọ̀ sí dùn ní kápá rárá ṣùgbọ́n tá a bá gbé ìṣẹ́gbẹ̀ kan lọ́dà káfí sọ́ọ̀tì ọlọ́ọ̀la àlejò ọ̀la agbẹ́rin ẹlẹ́ẹ̀kẹsàn-án òun náà ní nípa tá a ní rọ́ọ̀bù yẹn rọ́ọ̀bù làálẹ̀mí ọlọ́ọ̀ba ní olùdókòwò ẹ̀dá ìtọ́ka ti mú ẹlẹ́ pé ọlọ́ọ̀ba ní ọba tó ní agbára tó ní kàkàrà ní ìjọba fẹ́ ṣe agbára rẹ̀ tó sì gbé ní tí ò ó sì tún tọ́ka lórí pé kẹ́dà tó jókòó gbé ara rẹ̀ kẹ́dà tó jókòó gbé ara rẹ̀ ìjókòó tẹ wá náà ní pé ká mọ̀ jọra wa lóru gbogbo bí àtúntò òṣèlú wa wọ akẹ́rẹ́ fún mi ẹ̀sìn ìmọ̀ ọ̀la tó ń fi àwọn àṣẹ yìí nínú rẹ́gbù wa nínú tẹlifíṣàn wa á mọ gbọ́ nǹkan mi tọ́ ẹ kéde ọkọ̀ ti etí báyìí ìjọba títà náà ká bá wà tó ọyẹ kọ́mọ kọ́mọ kọ́mọ akọ́jú gbogbo àwọn ọba yẹn àwọn èèyàn ní ọmọ akọ́ ẹgbẹ́ òkú yìí wà ẹgbẹ́ òkú yìí wà ìtọ́lọ́ ọlọ́mọdé àdúgbò yẹn tó ń gan ti wí bá wọn ṣé kí tó ń lò ní ìṣòro tiẹ̀ ṣùgbọ́n fẹ́ tí a ti ìṣòro tàbí ẹni tí wọ́n exploit wọn kó mú wọn sí kó fi tẹ́ ìṣòro tara rẹ̀ ó tó ó tó ní sírísì gan yọ wà mọ exploit ìjọba tó bá ti da ó gbé ìjọba yìí exploitation use of exploitation ìjọba tó gbé ìjọba fight yẹ wọn gbọ́dọ̀ máa gbé ìjọba kódà kó ti di ọ̀rọ̀ lásán ìyẹn bí exploit àwọn èèyàn ìjọba gbọ́dọ̀ máa gbé ìjọba tẹ́mtn kó o fi bọ́ọ̀lù báyìí kó sì gbé ìgbẹ́kẹ̀ kó sì gbé ọdún kí wọ́n máa fi ọdún ewé ní aṣọ pẹ́sìtẹ̀ ó kéde aṣọ kó sì kọ́ bẹ́ẹ̀ tọ́ bá ti lè tẹ̀ báyìí ní ìdílé tí wọ́n máa jáde nígbà tó lọ́wọ́ tó kó wọn jáwọ́ rẹ̀ exploitation yẹn náà kọ̀yẹ́ kí kọ̀yẹ́ kọ́jẹ́ káàkiri bí ẹ̀ bá kọ̀wé sí nínú mi ọ̀wà jáde tọ́lẹ́ tó lọ́mọ ọ̀gá kí á ní tó tó dín náà pàdé ojú tó lè bá ti lè tẹkùn ìbáyìí tó bá ti escape tó bá lè tẹ ókè báyìí o ti subscribe yẹn ní ọmọ jáwọ́ rẹ̀ tó yóò dojú mọ́ ní wọ́n sọ́ọ̀sì sí ni ọ̀rọ̀ á ní mọ ẹ̀jẹ̀ ní ọ̀rọ̀ náà ti ẹ̀jẹ̀ ń jáwọ́ ọ̀yẹ́ kí ìjọba ó ń jẹyàn wá fún kàdàrà ní ẹgbẹ́ àwọn èèyàn kẹ́ ọtí ẹgbẹ́ mùsùlùmí ó ní ẹgbẹ́ ọ̀rọ̀ wá sí ibi gẹ́ẹ̀tì kẹ wá ṣàdúrà ẹ̀sà mẹ́ sínú ìsìlámù torí ọlọ́run nínú ọyà kan àti àdìsí sọ́dọ̀ pé speciality kan bẹ̀ ní ibi gẹ́ẹ̀tì. wọ́n ti fún ọ lásán wọ́n fi halẹ̀ wọn lọ exploitation ní ní nà kò sínú àdáfẹ́ kẹ́sì wa ẹlòmíì ló ń sáà ṣe ìgbàgbá lọ́wọ́ ní ẹ máa bọ̀ àwọn èèyàn kan tó ń sọ wọn báwo ni wọn lè káwọ dára máa ń dá lọ nítorí ọlọ́run ẹsẹ ti ju ọlọ́run ẹsẹ ti ju àdìyá náà ṣé káwọ dára wà nínú wàhálà ni àbọwọ àná àdìyá tó lọ sọlá náà àyè wọn dára ẹni tí o ti mọ fọlọ wọn ti sọ̀rọ̀ rẹ sílá àdìyá náà ẹtù lọ fún wàhálà àti nígbà lọ́wọ́ àdìyá wọn sọlá náà àyè wọn dára àyè má yé gbà ní kìlọ̀ bá wọn sàlẹ̀ ike

aláwọ̀ náà tẹ̀jà ọdún èdè ìdá ìrì ọgbọ́n má ṣe sáré ìlú níta mi lọ́nà ara rẹ tí wọ́n mọ orí kẹkẹ́ ń bẹ́ẹ̀ lọ́dún spẹ́ṣẹ́ à anẹ́sẹ̀sà náà ṣàlàyé ní sàdó àbẹ̀sọ̀rọ̀ torí ẹ̀dá wọn àpá àdúgbò wà jẹ̀mọ́ àti tọ́ba ní ìlú mẹ̀dínà ẹ̀ka péré ńlọ́mẹ́tọ̀ ọkọ̀ ọ̀bẹ sàárè ànẹ́sẹ̀ sọ̀rọ̀ náà àlùfáà tọ́ba padà lọ́lẹ́ẹ̀kejì ọ̀ọ̀kẹ́ kájú àtàbí ọ̀gbá nìyẹn tó ní àtàwọn ọ̀nà àtẹ̀jẹ́ àlùfáà fún mi ní ìgbà ìyọ́lọ́run má ṣe sàárè ní táwọn ọmọ bàbá ànábì ọlọ́run yẹn tó bí ìsìláàmù wa kọ́lọ̀ ní kókó hàn ká tó wá pé ẹni ìsàlẹ̀ jọ lọ. bóyá kì í fi ṣe ewu jọ lọ́dọ̀ ọlọ́run èèyàn fi ṣe ewu. ṣé bí ìjẹ́ ṣe ewu ni pé kéèyàn jẹ́ jẹ́ ẹ̀sà láàrin ìyá ọlọ́run ẹni orí náà ti kọ̀sọ́mọ ẹ̀dẹ́ ìyẹn lórí ọlọ́run ìkẹ́lọ́mà ó nìkan ló sì fi ṣèdájọ́ ẹ̀ gbẹ́wò ní fún ọ̀sán rẹ̀ lórí ọmọ ọ̀sán ju ọ̀pọ̀lọpọ̀ ẹni lọ ọmọ mi gbọ́dọ̀ mà lórí kọ́kọ́ mi. bóòlù ọ̀sẹ̀ wọn ké ẹnìkan bẹ ìgbẹ̀lájọ àti ìgbà ìgbẹ̀ ní kíníkà ti ṣe ìkọ́ ìkọ́ ẹni kejì ní ìlú ẹni kejì sí kájúkọ́ lọ já òkú bẹ́ẹ̀ kọ́nù kó sọ àlùkò àwọn. rọ́bìlì ádàmì olùkọ́ sí pé ọlọ́ọ̀bá alágbára ní agbára rẹ̀ tó sì pé kọ́mẹ̀ẹ́dínlẹ̀ olókùn bẹ́ẹ̀ ọ̀ ń tọ́ka lórí pé wọ́n bẹ̀ nínú ìdókòó jẹ́ òṣèlú bòbí àtẹ̀tẹ̀ òṣìlọ́dọ̀ rẹ̀ ó yìí tó ń tọ́ka sí pé gbogbo àlàmì wọ́n ń bá bùkátà sí òbí ọlọ́run ìtọ́jú ọlọ́run gbogbo àlàmì pátápátá wọ́n ń bá bùkátà sí ìtọ́jú ọlọ́run so nínú ẹ̀ náà ní sọ́wọ́n tó bá pè é سورة فاطر آية 15 من بعد ثلاثة يا أيها الناس أنتم الفقراء ní hamidu ibẹ̀ náà ló ti lọ hamidu yẹn kí gbogbo ilé bá bára wọn ibi ẹni bí ká àtàkì olùkú yà ọ̀rọ̀ ọlọ́run iná ẹ̀mọ́ ti jẹ́ alihamudulilá ló fi lẹ́kọ̀ọ́ sí ẹ̀yìn. agbọ́nrin ẹlẹ́kẹ̀wàá òun náà ní wípé tá a bá ronú tá a bá ronú jinlẹ̀ dáadáa á mọ̀ wípé àlẹ́ àádá fi tọ́wọ́ sọ yìí ọ̀pọ̀ ọkọjá ńlá lè mọ náà ọkọ rẹpẹtẹ ni o ọkọjá ńlá lè mọ náà ìkẹnu àwọn àgbàlagbà sọ fún mi gbàgbà lọ́jọ́ kan ó ní àwọn táwọn máa ń gbẹ́ kànga táwọn ń gbẹ́ kànga ó ní àwọn kànga kan ń bẹ tó yẹ pé nígbà tó bá dìde iye bíìtì kan ńlá wọ́pọ̀ kan àwọn kòkòrò onígbẹ́ni kan ti hàn fún bí ìdẹ́lẹ̀ ó lójú ló kọ́ sọ́kùn ẹ̀sìn lọ́mọdé gbàgbé olómi táwọn olóòlù máa fi ṣe àwa sì wà lórí ẹ̀fẹ̀ báyìí àmọ́ irú àwọn ẹ̀dá ti bẹ́ẹ̀ lulẹ̀ yẹn ó ní tí wọ́n bá ti gbẹ dékìtì yẹn ó lè yí lórí kòkòrò rẹ̀ tí sọ tí tí kápá rẹ̀ fún mi lọ́dọ̀ inú àwọn inú àwọn tó gbọdọ̀ àti wọn náà yàtọ̀ lọ́dọ̀ náà wọ́n á lọ lọ́dọ̀ ẹ̀wù ẹ̀wù bá àwa ti sẹ̀mí lọ àmọ́ ti bẹ́ẹ̀ lọ àmọ́ ti bẹ́ẹ̀ lọ péréte nínú atẹ́kùn gan àmọ́ gbogbo sí mẹ́mẹ́ bẹ́ẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìké ọlọ́run tọ́lọ̀ fi ń jẹ wa ọ̀nbẹ ńlẹ̀ èyí tí fi ń jẹ wa dà lẹ́gbẹ̀ẹ́ sẹ́nu ńlá bá ṣàìdá ìgbẹ́ lóbèrè lè náà òbèrè lè náà àwọn ẹja oríṣiríṣi bàtẹ́ẹ̀sì àwọn oríṣiríṣi jẹ́ nìkẹ́ tí bá jọ sẹ́nu náà ni tí bá ṣe bá ṣe lè wọlé wọlé bàjẹ́ rẹ̀ káfẹ́ èyí bí ìtọ́wá ìsásìkò tọ́lọ́ kódà èyí ó dùn jẹmú jẹ ọlọ́mọ ní òde lápá lára èyí tí òde lápá èyí tí òde ní lápá lára tiẹ̀ lọ́dún tó sẹ́lẹ̀ ní ẹ̀jọ̀ jẹ́ náà èyí tó lọ tẹ̀tẹ̀ kò sì ní dùn lára tiẹ̀ yóò ti dàbẹ́ wàá ẹ̀ka rẹ̀ gbé tẹ̀sí tẹ̀sí ọlọ́wọ́ àwọn obìnrin jù àwọn ẹ̀dá yẹn ló ń ràn ràn ní wọn ọ̀nbẹ́ńbẹ́ ètí bẹ́ lórí lẹ̀ ọ̀nbẹ́ńbẹ́ ètò wà lórí lẹ̀ ọ̀nbẹ́ńbẹ́ tó wà lójú bíbí sẹ́mà ọ̀nbẹ́ńbẹ́ tó lè fi ọlọ́ọ̀bá ní ọlọ́mọ ẹgbẹ́ ti sí lọ́dọ̀ sọ pé yà á máa ṣára lójú mi wà ní kí n sì èmi sàtà àti àtàkùnkùn mi ní akọ́tọ́ ìsàmà wà ní wọlá ọ̀dùn fàkùnkù láàkàkùnkùn náà ìlà àbẹ̀sùn tọ́ọ̀ fàbí àyè àlà ìrọ̀lẹ́ ìlú ẹ̀yọ́ bẹ́ẹ̀ ṣe ti àtàkùn fẹ́ẹ́ bá fẹ́ẹ́ lọ wù ní ti ìṣẹ̀lẹ̀ ayé ẹ̀jẹ̀ lọ́ẹ̀. ìbomi náà ló ń bẹ kiri sílé ayé rárá káàkiri tẹ ẹ bá lè pàtàkì tẹ ẹ kú mẹ tẹ ẹ kú òun yé mẹ tẹ ẹ kú láti ẹ lọ ẹ jìnnà jù ẹ. láàárọ̀ òwò náà ní ìlànà ẹ ní kó mi ẹwà àpẹlú agbára ọ̀rọ̀. láàbùrò ìjọba fún ilé iṣẹ́ ilé

nínú ẹ̀ ní dá tọ́lọ̀ dá ìdá nínú ẹ̀ ní ìjẹ inú rísíkù rísíkù ní tí ọba wúlò fún yàn òun náà ní rísíkù tiẹ̀ ó láwọn nǹkan tí ń jẹ́ àǹfààní fún tó náà ní látara ìdá tọ́lọ̀ dá sámà ní tiẹ̀ ilẹ̀ ní tiẹ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ tiẹ̀ ti tiwa àwọn ẹranko náà ní tiwọn ká ló ní rísíkù ilẹ̀ ní inú òkú yíyá

ẹ ẹ ẹ kó sì máa gé ẹlòmíràn wà máa fi kọ ọmọ yìí ó ti lè gé kọjú ó ti lè gé kọjú kọ kò sí nǹkan kan tó fi lè express ara rẹ pé mo wà inconvenient pẹ̀lú bí mo ṣe wà jẹun lọ torí ẹ̀ ló ti jẹ́ pé nígbà tó wà nínú nígbà tó wà nínú ó ti feel convenient débi kan gbà ní ọbọ ní ayé báyìí á ìlú ọ̀gbẹ̀dà tó ti mo ti bọ̀ ẹ ẹ irú atẹ́gùn wo rè ẹ ẹ à ọwọ́ mi náà máa lọ ọ̀tún lòsì tí òsì máa rí lẹ́nu ẹsẹ̀ mi máa lọ ọ̀tún máa lòsì àwọn kan máa ń gbé mi lọ́wọ́ lọ́ba ní ẹ ẹ ẹ ilé ọ̀gbọ̀dá bí mo ti ń bọ̀ ẹ̀wọ̀n mi ti tóbi ọlọ́run tọ́lọ́mọ sọ pé alẹ́ jẹ́ ó tún wá àkọsọ́nà lọ́sí ibi tí O dá màá yẹn. ọmọ èké ìmúra náà mọ níwọ̀n bá ọkọ máa ti pé àìdé ní ìkànnì àti bí mo ṣe wà yóò wá òkè kí ọmọ ẹ̀kọ́ ẹ̀sìpẹ̀sì kátó wá ní ìfẹ́ bá tó dúró ẹ̀ ìfẹ́ tó wá ọdún ayọ̀ báyìí báyọ̀ ní ẹ̀kú ti gbẹ̀rẹ̀ yọ sàkọ́nà ẹ̀wù ti tóbi ọlọ́run yọ sàkọ́nà ọ̀sán ni bẹ́ẹ̀ bá ti fún lóòdù tọ́jú tẹ́ fún nìkan òkúrò yóò ti sọ ìdù rẹ̀ gbogbo ẹ bá ti gbogbo báyìí lọ má jọ́ọ̀nù máa tó sọ ní èyí tó kórè lẹ́gbẹ́ tó wà. àbíkẹ́ ẹ̀kú kẹ̀kẹ́ tó dà lójú àbíkẹ́ mi ẹwà ti lọ́wọ́ yìí bí ọlọ́run. alẹ́ ní ìfàlàlà wá alẹ́ ní gbogbo náà sì ni wíwà wà ní ayé ìdàkùnkọ́lọ́ ń fẹ́ ara àtọ́jú kọ́lọ́ sí fẹ́ dàrú ẹ̀ńtọ́ lọ ń bá láti rẹ̀ tó tí kú mu lọ à ẹ̀jẹ̀ ní ọmọ ọmọ ẹ̀sìn náà fẹ́ tó sọ. lára àtìkọ́jú kọ́lọ́ sí fẹ́ dàrú ìnìkúta ń kú èyí á dàgbà débi kan àwọn páàkì ara rẹ̀ lórí oṣù ẹlòmíì dàgbà débi kan ló mú ọbẹ̀ lọ́dún wọ́lọ́ pa jẹ́ mọ́ ọ̀sán ó ti sún mi nígbà tó jẹ́ pé oníbàyàn kú bẹ̀ tẹ́lẹ̀ ti bá kú bẹ̀ ní ètò kò ní dáadáa bà mọ́ wọ́n bá sábà ní oúnjẹ rẹ̀ wọ́n ti bá kú ní díẹ̀ kọ́ kò ní kúrò kìlì sẹ́nu mọ́ wọ́n ní ọmọ jẹ wọ́n tún lé ọmọ jẹ dá wọ́n tún lé ọmọ jẹ òdòdó kí á yìí kì í ọjẹ tó ń bọ̀ ní ọmọ ẹnu kọ́ lọ́wọ́ nígbà tó ń bá wá fún ìyàn lọ ẹ wá jẹ́ ẹjẹ́ kí ẹjẹ́ kí ẹ̀kọ́ ní ọkọ̀ ọmọ bí oṣù dàgbà débẹ̀ náà bọ́sọ̀ méje kí ni jẹ́kù ikú náà ní pé kí ẹ̀mí òkú lára oríwọ ara ó di báyìí báyìí mo ń lọ ọjọ́ náà wà mo ń lò pé tí mo ti wá ọwọ́ ara rẹ̀ kò sì ní di ara rẹ̀ àti kọjá yìí pé goodness ti bá ara yẹn débi pé kò ní lu stand agbára tí ń bẹ lára yẹn pé kó tó dúró síbẹ̀ mọ́ goodness gbọ́dọ̀ bá ara tó ti pé yòókù kò ṣeé ṣe witness ọba tó dà ẹ̀sìn bá ń lọ sókè ọ̀dọ̀ kí wọ́n bẹ lórí pé witness ọba náà lè lórí accident tó ṣẹlẹ̀ witness òjijì ọba ara tó kó lè lórí kó tí witness bá máa bá ara tí ẹ̀mí ọ̀rọ̀ àkúrò tó sì wà ń bẹ̀ à nǹkan ńlá lè o yóò di súnà ibi tí wọ́n alábà ní abasọ̀rọ̀ ọ̀dá agbóhùn ọ̀dẹ́ agbélọ́sùn ẹ̀jìnlẹ̀ gbèsè láti fi mẹ́rin wọ́n ní a máa sanwó lójú ojú wọn sẹ́ni pé ó ti di gan mi yóò sùn yàn àjẹ́ pé káwọn ìwé ikú gan lára ìtọ́jú tọ́nà ọba ṣe ni àwa akéwì ní tẹ́lifíà tó ń fa sọ ìtọ́jú ẹ̀sà tọ́nà ń ṣe fáwọn èèyàn kan nínú wọn náà ní àwọn àtẹ́bí ọlọ́run ọlọ́run ṣe ìtọ́jú wọn lọ́nà ẹ̀sà ọwọ́ aṣọ síra kalẹ̀ fún wa ọsọ wọn dàbí bí ọlọ́run ọwọ́ aṣọ wọn ní òjíṣẹ́ sọmọ ẹ̀ sábà mẹ́ lẹ́nìyà ànábì ọ̀sán ọ̀la àti ọ̀sán náà ọlọ́run ṣe ní òjíṣẹ́ sí èèyàn àti àlùjànnú pé káwọn náà gbọ́ ìpèpè rẹ̀ kó sì máa ṣàǹfààní ń bẹ̀. eléyìí jẹ́ inú ọ̀nà tí ọlọ́run gbà sí tẹ́ńpì àfọwà inú tẹ́ńpì àtọ́nà ọba ṣe fún wa òun náà ní tẹ́ńpì ti ìlànà ti ṣẹ̀ríà yìí tọ́jà ìgbé látara àwọn ànábì ọlọ́run á tún wá sórí ilé látara wọn àtọ́ ọ̀gbọ́dọ̀ fúnra rẹ̀ lánàbí ọlọ́run ọ̀gbọ́dọ̀ fúnra rẹ̀ ló jíṣẹ́ ṣùgbọ́n ó lè jẹ́ múndé ó lè jẹ́ kíńkí lọ́ba wòye ó lè jẹ́ nàbí ẹjẹ́ ọmọ tó lọ́ba wòye tí ọmọ sàlàyé ọ̀rọ̀ ọlọ́run wọn ọlọ́run bá wá tọ́ka sí ilé lóríṣiríṣi ààyè nínú Qur'an káàní ilé sọ gbogbo ẹ̀ tán kálọ̀ ọmọ Suratul Qasas àyà sixty seven ọlọ́run sọ pa pa tẹ́lifíyà jíjá tó dá ìdá àti rírì tó rí wá ọlọ́run sọ sọ́ọ́tù ṣúra àyà fifty nine àti forty nine àti fifty bẹ́ẹ̀ náà sì ni ìdàgbàsókè àtọ̀ bó ṣe ń dàgbàsókè tó gbéra di èèyàn láàrin oṣù mẹ́sàn-án ọkọjá aṣẹ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọkọjá aṣẹ sí incubator táwọn gbé káàkiri ọkọjá aṣẹ tó lè ṣe táwọn abẹ́ àgbàtọ̀ ọkùnrin agbátọ̀ obìnrin àwọn agbésí incubator láàrin oṣù mẹ́sàn-án ká sì bá ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ káṣì bá yìí fún bẹ́ẹ̀ káṣì bá yìí rán bẹ́ẹ̀ kó sì tún wá máa sọ̀rọ̀ fún wọn kéde ẹ̀ẹ́ lórí kẹsàn-án àkọ́kọ́ dájú ọ̀rọ̀ ẹ̀dẹ́ nìyẹn. lára káṣì ìgbọ́dọ̀ ọba àdìgbò láwọn àdìgbò ẹ̀rí ọba tuntun onítọ́jú gbogbo ẹ̀dá olóṣù ní àánú ẹ̀ka àwọn ẹ̀ka tí wọ́n lórí tó bá ṣe iná ní iṣẹ́ rẹ̀ ọ̀rọ̀ lọ. táwọn ọlọ́run bá ti gbé bá oṣù wàhálà ọlẹ̀ tọ́lọ́wọ́ táwọn ọlọ́run bá ọ̀rọ̀ lé bá ilé ìjọba lóòrò ti rẹ̀ jọmọ ọ̀rọ̀ lọ́gbẹ́gbà àánú ọlọ́run ni ìtọ́jú ọlọ́run ni bẹ́ẹ̀ ni oríṣiríṣi tọ́lọ́ dá sí wa lára ìsan ni eegun kódà ó tún ti di ọbẹ̀ fún àwọn èèyàn kan tí a ti studies lórí ẹ̀ àwọn medical doctors nínú olùkú yíyá ọlọ́run yẹn nínú ìtọ́jú ọlọ́run ti fẹ́ dà nìyẹn káìsàn máa ṣe wá nínú ìtọ́jú ọlọ́run yẹn ti fẹ́ dà kí káìsàn máa ṣe ní káìsàn kan máa ṣe wá sẹ́ dára yíyá ọlọ́run dára lára ó ti dà náà ni pé ọwọ́ á ìwé àti ìbùkalẹ̀ tẹ́ẹ̀tì ṣe ìwòsàn yẹn lára olùkú yíyá ọlọ́run ọwọ́ á àwọn èèyàn pẹ̀lú dọ́kítọ̀ ọjà pé tí ọba tí wọn bá ṣiṣẹ́ yẹn kò sí ìgbà méjì mo ṣe láyé wọn kàn ọjọ́ kò kálé lásán ni àwọn máa kọ́ bá tún jíṣẹ́ lọ́ba tún dọ̀bẹ̀ láwọn yẹn bá tún bí ìgbẹ́ wọn kọ́ bá ní sàdúrà ètò oríṣiríṣi lọ ẹnùmí etí lásán lásán tó tọ́jú ẹnìkan tí mo fóònù gbẹ́wọ̀n ó ní ó ní ọmọ kékeré olùtọ́jú olùtọ́jú ẹ̀sẹ̀ sọ fún yín ṣùgbọ́n láti first day ṣe twenty seven to twenty eight days láàrin ìgbẹ́gbẹ́rẹ́ iná ìdí tọ́jú tó ní specialization tó ní.

ìnìkan ìlọ́kàn òní tí ara yòókù ọ̀kan kò sínú fídíì ẹ̀ ẹ̀wù ti tóbi ọlọ́run lára àbùbí ọlọ́run alihamudulilayi rọ̀bìlà ààrẹ ìtọ́nà ọkọ̀ aṣọ pé ṣíṣe ìlú ni ó ní aṣídẹ́ǹtì gbé máa tọ́jú ẹ̀ áwùjọ aṣídẹ́ǹtì gbé máa tọ́jú ẹ̀ lọ́wọ́ wá sí ẹ̀dá àwọn ẹ̀dẹ́ ni ó sì tọmọ sọ́rọ̀ lọ sí ìjọ ọmọ jẹ́ nǹkan nílò tí wọ́n fi wọn lọ́gbà lára àbùbí ọlọ́run àdébí ọlọ́run ọlọ́run bá lẹ́tọ̀ọ́ sí ọpẹ́ ọlẹ́tọ̀ọ́ sí ẹ̀yìn. bẹ́ẹ̀ náà ni ìbí ọmọ ìtọ́jú ọmọ rírọ̀ tọ́lọ́ ọba àwọn ilẹ̀ ìfún wa kódà ọlọ́ọ̀ba àlejò lásán ló kọ́ra ìpín wa kọ́ ìdára sí ìlà gbogbo tí ó jẹ́ oúnjẹ fọ́mọ ẹ̀dẹ́ ní àdáná àdáná ọlọ́run kádàrá àti ilẹ̀ bí bí ti gbà láàrin ẹ̀jẹ̀ láàrin ọ̀sán láàrin ọ̀sán kìí gbọ́ ṣe kìí ṣe kúṣe sí o nínú gbọ́ àwọn ọ̀rọ̀ àlejò ọ̀la. bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀dá ọlọ́mí tọ́lọ́ máa mọ̀ dá wọn pé ọ̀rọ̀ gbọ́dọ̀ ni wọ́n ṣe yẹ̀yẹ́ àkọ́ ọmọ ọkọ́ ọmọ sọ́kàdà àkúlélá ìyọ́ọ̀dúnlá alámi ìwé òní kàmáàmù àwọn ọba àti mẹ́fà ni ọ̀rọ̀ ṣe yẹ̀yẹ́ ìwọ́dún méjì jẹ àwọn ọba àti mẹ́fà kú ìṣèjọba látọ̀ ọ̀rọ̀ ọgbọ́dọ̀ fi sí ẹ̀yẹ́ o orúkọ ọ̀rọ̀ ní orúkọ orí méjì bọ̀ ọgbọ́dọ̀ fi sí ẹ̀yẹ́ o ìwọ́dún lọ́tọ̀ àti rẹ̀ dúró lọ́tọ̀ àwọn méjì ní ẹlẹ́pọ̀ àwọn mẹ́ta ní ẹlẹ́pọ̀ ọgbọ́dọ̀ fi ẹ̀yẹ́ o kọ́ ọmọ ara ti tọ́lọ̀ ọmọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àti pé alhamdulilayi ọlọ́run bá ti ń ṣe ọlọ́ọ̀bà àdìgbọ̀lá bẹ́ẹ̀ náà ni ìsọ̀tọ́nà ń ṣe wà lọ́sàn àti lóògùn bẹ́ẹ̀ náà lè ti ń ṣe ìtẹ́lẹ́bí àtọ́lọ́ọ̀bá ṣe fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti àjẹ̀dún pẹ̀lú bó ṣe rán àwọn ànábì ọlọ́run pẹ̀lú ilé ìlàkùnkùn pẹ̀rẹ̀ àtúbọ̀ síbi agbẹ́rin ẹlẹ́ẹ̀kejìlá ó náà ní pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà lọ́ọ́ ṣètọ́jú àbúrò ẹlẹ́gbẹ̀rún ẹgbàá sílẹ̀ ẹgbẹ̀rún ọmọ ẹ̀dí ni máa náà máa ṣe pẹ̀lú ṣùgbọ́n ṣàtàánù pàápàá ní ẹgbẹ́ ẹgbẹ́ ìfàlùfọ̀ ẹgbẹ́ ìfàlùfọ̀ ìyàtọ̀ gédégbé ní ìgbẹ́ láàrin ìtọ́jú tọ́nà ọba ń ṣe fún ẹ̀dá àti ìtọ́jú tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ó ní báwa sì lè ṣe mọ́ ọlọ́run nìkan ní ìkórí ìtọ́jú bẹ lọ́wọ́ ẹ̀ bọ́lọ̀ bá ti ṣe ìkápá fún ọ kọ́ wá máa fẹ́ lọ sí ìwọ ọlọ́run báwa tọ́jú ẹ̀ báwa tọ́jú àwọn ọ̀kan wọ̀nyí. ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ bá ń béèrè nǹkan pọ̀ lọ́wọ́ ẹ̀ ẹ̀ àkọ́kọ́ ó lè mọ tuntun sí yín kọjá tó bá jìkì jì kẹta ó lè mọ bínú ká ah, sóhun nìkan tó sóbi náà wọn náà bọ̀rọ̀ ṣiṣẹ́ ni ọlọ́run bá òun ìpínlẹ̀ òun rẹ̀ bó ṣe ń béèrè owó sòrùbùbíyà ọlọ́run ó yàtọ̀ gbèdégbé sí ti àwọn ọmọ ẹ̀dẹ́ nìyẹn ẹlẹ́ẹ̀kẹtàlá pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́run bá tó sọ yìí pé Rabbil alamin ó túmọ̀ sí pé ọlọ́run bá ní ọlẹ́tọ̀ sí ẹ̀yìn oníṣe ìtọ́jú gbogbo ẹ̀dá tọ́lọ̀ bá ní kó orí kan wá látọ̀dọ̀ ẹ̀dá kan sọ́dọ̀ rẹ̀ kó o tó sọ pé táǹkì kó sọ pé alhamdulillah táǹkì o kó o tó kú èsì o kọ́kọ́ fi ọkọ̀ rẹ̀ gbẹ́ lọ́dọ̀ ọ̀dọ̀ rẹ̀ tọ́lọ́sọ pé wà máa di omi ní ìmọ̀ tí ń bá èyí ó wù ú rọra kẹ́ ẹ bá wù ú lọ́wọ́ àdúgbò ní ẹ mọ̀ pé lọ́dọ̀ ọlọ́run ti wá wù sí ẹyìn ó lẹ̀ lẹ́tọ̀ sí ọpẹ́ kò túmọ̀ ìdí kọ́ ọmọ ìdúpẹ́ fún ẹ̀dá tó bá ṣe nǹkan fún ọgá ṣùgbọ́n tọ́ba ti wá dúpẹ́ pẹ̀lú ìgbọ́ náà bá ní ní ìkórè ọpẹ́ gángan kọ̀ wá dúpẹ́ ẹ̀dá náà tó náà dáadáa ẹlẹ́ẹ̀kẹ́dógún ọlọ́ọ̀bá àdìgbọ́lá tó ń ṣe ìtọ́jú ẹ̀dá yìí tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀yìn ó túmọ̀ pé ìtòwú ní í ṣe òun kìí ṣe pé ẹnìkan ní kíláàsì ẹsẹ̀ ní ṣíṣe ẹni tí ọba ní choice àìdúpẹ́ fún mọ́tò mọ́tò tó nǹkan dá lọ lọ́ba fi gbé lọ lọ́ba já ọ síbi lọ́ba ní ìwọ mọ́tò yìí náà sí mu kó gbé mi débi àìyẹn kọ́ lọ ntẹ́yìn ó sì ní pé ó kí ẹ tó ṣe kéde o ẹ tó ní mọ́tò torí pé tọ́wọ́ àwọn olè mọ́ ṣe ọ ajẹ́ pé tọ́gbọ́n náà ti ṣe tọ́ba àwọn olè mọ́ ṣe àjẹpẹ alhamdulillahi rabbil alamin ẹlẹẹkẹ rèdè ní ogún ó náà ní pé ìyàtọ̀ tí ń bẹ láàrin àwọn àtàwọn tí èsì mùsùlùmí ó náà ní rabbil alamin ìlú mú wa o ẹ̀ńtọ́ dá wa ẹ̀ńtí tọ́jú wa ẹ̀ńtọ́ lẹ́tọ̀ọ́ ká máa yìí ká máa dúpẹ́ ká máa sìn ó náà ní ọlọ́ọ̀ba àwọn tí wọ́n jẹ́ pé wọ́n ń sìn kán ilẹ̀ yìí nígbàgbọ́ tí wọ́n bẹ̀rẹ̀ ààrẹ ní nǹkan mí ìdí anígbàgbọ́ sí kọ́lọ́kọ́sọ akóńbẹ́ ẹlẹ́ẹ̀kẹfàdínlógún òun náà ní pé nígbà ọlọ́run sọ pé rọ́bìnrin ààrẹ ní rọ́bù ọlọ́ọ̀ba àlàálà ní gbogbo ẹ̀dá yòókù ó túmọ̀ sí pé kò sí ti ń jẹ́ ilẹ̀ méjèèjì inú àwọn tí wọ́n ṣe wíìdì tí wọ́n sọ pé ìwọ tó ṣe wíìdì lábẹ́ àwọn kò tí wà sọ́lá kò tí dógòdó tọba wa dógòdó fẹ́ dógòdó ọwọ́ àti ilẹ̀kùn rí wọ́n wà á sọ fún ẹgbẹ́ ìwé oníṣòwò ti mọ̀ ọlọ́wọ́ bá ń bẹ ọlọ́wọ́ bá ń bẹ ọwọ́ àpọ̀ ọkọ̀ bá bá kí ni lé tọba lápá rẹ̀ nà ọmọ tí wà sọ́lá ọmọ pẹ́ńbẹ́ ọmọ pẹ́ńbẹ́ ọmọ sí mọtọ́bájá ọlọ́wọ́ bá rí kí ni lé ọlọ́wọ́ bá rí ẹ̀ ó ti mọ̀ tó wà fi kú ìṣe ìlà tó tẹ̀ ìgbà lọ́wọ́ wa wọ́n ti bọ́lá òun gbogbo nǹkan gbogbo ti wà sọ́lá ìrọ́ ní pẹ̀lú abẹ́ o. bẹ́ẹ̀ náà ni àwọn kristian náà ti ẹ́ ti ẹ́ lọ́mọ àti jésù lẹ́kọ̀ọ́ ọwọ́ àti kankan náà ọlọ́ọ̀ni alẹ́ abudulayi rọ́bì adáadámi gbogbo ti ẹ̀ lọ́tọ̀ gbogbo àwọn ẹ̀dá yòókù náà gbogbo wọn tó ti ẹ̀ lọ́tọ̀ kò sí lílẹ̀ kọ̀ọ̀kan náà àkídà tí ọ̀dà ni o àkídà kan ṣùgbọ́n bẹ́ẹ̀ àwọn súnfì tí wọn nígbàgbọ́ sí yẹ̀wò kì í ṣe gbogbo súnfì o ẹlẹ́ẹ̀kejì lé ní ogún òun náà ni pé inú àkídà àwọn ìyẹ̀wòrí tí wọ́n fi jọra wọn lójú tí wọ́n sì máa sọ fáwọn alágbà fáwọn èèyàn bíi kódà wọ́n sì ń lòdì sí ibi àwọn jẹ́ ẹni ẹ̀sà lọ́dọ̀ ọlọ́run kódà tí wọ́n bá ní ẹnìkan lẹ́ni ọlọ́run àwọn gan làwọn gbé èèyàn kò sẹ́sà kankan lọ́dọ̀ ẹ̀yin yahudi adẹ́gbèsì yahudi ọlọ́ọ̀ni ọlọ́run gbogbo yìí ẹlẹ́ẹ̀kọ̀kan nínú ogún oná ní pé pàtàkì alhamdulilayi rabbil alamin ó túmọ̀ sí pé ọlọ́ọ̀bá ní olùtọ́jú gbogbo ẹ̀dá ó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀yìn a sì sọ wípé ìdí abájọ tó fẹ́ lẹ́tọ̀ọ́ sí ìbáadẹ́ ẹ̀yìn òun náà ní kọ́ tọ́jú gbogbo ẹ̀dá ajẹ́ pé ìtọ́jú yẹn lọ ṣáájú ọlọ́run tó ń fi wáyé pé ẹ máa sìn wọn lọ. sí yorùbá àbí yorùbá yẹn ìtọ́jú yẹn lọ ṣáájú ló fi sí ẹ̀rí lórí pé òun lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ajẹ́ pé nǹkan tá a bá rí ní orí ayé ló ń ta àlè ṣàǹfààní lára ẹ̀. kì í ṣe fáwọn àdóńgbò kékeré yọ ọ̀tọ̀ àdóńgbò pé ọ̀tọ̀ ṣùgbọ́n tá a bá wá rí ẹ̀ nínú kíra ọlọ́run àti so gbogbo innovation tábà lè ṣe ọlọ́run ti fún wa rẹ̀ lórí ẹ̀ lórí àlámọ̀ ìtìlẹ̀ ayé ṣùgbọ́n lórí àlámọ̀ ní tẹ̀sìn àti ká ti tẹ̀lé àwọn àlámọ̀ ọlọ́run tí ẹ bá mú wa ìlàsì tí wọ́n bá ti mú wa àbò méjì ẹ ogun àti ẹ̀fárí ẹ̀ òun náà ní pé téèyàn bá takò Rabbil alamin ó ti káàkiri tí ò sí èmi ti bẹ̀ ìkọkànlélógún sẹ̀ǹkẹ́ mẹ́tàlélógún làwọn òun náà ní pé ọlọ́run bá dá Rabbil alamin níbẹ̀rẹ̀ Qur'an nígbà tó dé ìkara ìparí Qur'an oníkúlẹ̀ olùkọ́ Rabbin nas inú àlàmì ilẹ̀ yẹn àwọn èèyàn wà ajẹ́pẹ́ ìkàwé ti bẹ̀rẹ̀ ó ti wà láàrin ìbẹ̀rẹ̀ Qur'an àti súrà tọ́lọ̀ wà ló parí rẹ̀ ìkejì lé ní ogún àti nínú ó ní bẹ́ẹ̀ nù àwọn tí wọ́n sọ bí ìgbà tó ti máa tún tọ̀rù ránì sí òtò bẹ́ẹ̀ odidi ọdún kan tá a sì wá lójoojúmọ́ iná láti ọ̀rọ̀ lórí rọ́bì làálẹ̀ mi kọ́nà kó gba nípa dà fún wa ẹlẹ́ẹ̀kẹta lé ní ogún kó náà ní ọparí ẹ̀ ntọ́nà ọba àlekọ́ láti fún ẹ̀dá ikọ́ pọ̀ ní lónìí ọ̀nà olóbi sì tọ́jú wa ọwọ́ á ní òun lẹ́tọ̀ọ́ sí ọpẹ́ òun lẹ́tọ̀ọ́ sí ẹ̀yìn gbólóhùn mélòó lọ́wọ́ á lè fún wa bẹ́ẹ̀ wọ́n sọ wípé alihamudulilayi kàwábí gbogbo ntọ́mọ ẹ̀dẹ́ ni ẹ̀ bá ní ó ṣe fún ọ wọ́n jẹ́ kí ẹ̀yìn ọ̀pọ̀ ju tó bá ti papọ̀ jù nígbà tó ọ̀pá tó ọ̀mọ rí nǹkan náà wá sí nìyẹn ọlọ́ọ̀bá àdìgbò láti ọjọ́ dá wa tí ń ṣe gbogbo ẹ̀mí nìran ọ pé alihamudulilayi ó ti tó fóun ètò sọ pé wọn náà mú gbọ́dọ̀ lọ rẹ lórí ojúlówó mi lórí ẹnu omi lórí ojú omi lórí téyì náà bá ṣe dáadáa fún ọ dúpẹ́ mẹ́wàá jẹ́ pé ọgbẹ́ mi ò ti wá pápọ̀ jù táṣẹ́ ti wà kọjá ẹnu ló mọ̀ bá ṣe agbọ́ ẹ̀ kọ́lọ́ jó kúrò fún wa kọ́lá ti tó wọlé àwọn ọmọ ìgbẹ́ láti ṣe ní ṣá àwọn ọ̀gá rẹ̀. a ṣe gbọ́dọ̀ tó sọ́kùn lọ́fẹ̀ẹ́ kí wọ́n ṣe àṣà kò sí gbàlá yìí pọ̀ bàbá tí a bá ní káwá báyìí lè àti dáhùn sílẹ̀ títí sílẹ̀ òkú àwọn èèyàn máa léèrè léèrè lọ́nà àwọn àgbà wọn bẹ lọ́nà wọn lọ́mọ́sàgbà ní ìbádàn lọ́wọ́ wọn ó bá wa sọ wọ́n ní ẹ̀sìn